لا السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkpọ̀ bánábi náà tàwọn ará lè rà tàwọn sọ̀hábà rẹ̀ àmìlẹ́lọ́wọ́ ọba kó àwa náà pẹ̀lú òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà náà yíwa kò látàrí kí a mọ̀ kíra tààfin ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní oníyàn ní alfatawa almuhimma ti sama àti sheikh abdulaziz bin abdullahi bin baz ọlọ́kùnbà sanfà lẹ́sàrin ọlá qur'an alkarim ọlá láìlẹ̀lá kìtàbù tàhárà náà láti ń kà lọ́wọ́ nípa ìmọ́tótó اللهم مزعب يسرن ذكرنا ونمة تدرني فإن الله يحب التوابين ويحب المتطهرين نجد أجوارون نفع ثم تبا لقو لقو أتعود ما سيمتتو مزعب المتتو ولوبا كتاب طهارة أنا لعني كالو ọ̀rọ̀ nípa ìmọ́tótó question ọ̀dá wà náà question number kí ni 224 wani question number 2 ma mana janabati wa mata yuksalu rajul minha abi bismillahir rahmanir rahim question fi him o ga irú ba ni di ama tí ẹ bá ń kà wa fani rí mbe. wani àǹfààní wà ń bẹ ó ní question number olubere olùkárí yẹ́sà olùbèrè ما منع جنابة كلمة جنابة ومتى يكسل رجل من الجنابة من الجنابة قولا يقفون هو الجنابة الجواب إداهم الجنابة وصل الرجل والمرأة إذا عطل منهما جماع أو نزول المني لشعوة أو ولو من غير جماع afani aljanaba sultan bin janaba wasun lirajul wal mar'a ìròyìn kan nípa fún ọkùnrin àbí obìnrin ni ìdá asàlámìnì homa jìmá tó bá súnmọ́ ara wọn tọ́kùnrin àti obìnrin bá súnmọ́ ara wọn ní ìsúnmọ́ àtọ́kọ àti ìyàwó àwọn nùzọ́rùn mọ̀ ní ibi ṣáà àbí wọ́n bẹ̀rù nú àbí wọ́n bọ́ ara wọn lá ọwọ́ àti pé wọ́n ti ṣáà mọ̀ ní ìwájáde lára wọn mọ̀ ti ẹ̀súnmọ́ ara wọn wọ́n láwọn mìíràn jìmá mọ̀ ti ẹ̀súnmọ́ ara wọn nígbàtí mọ̀ní ìdí jáde dandan ni kí wọ́n wẹ̀ jẹ́nàbà wọ̀lùwájìbà alẹ́ ìhìmà bí zai kó di ọ̀ràn ẹ̀dẹ̀ ni ó jẹ́nàbà yẹn lórí àwọn méjèèjì alfáàtìlò wọ́n wẹ̀ jẹ́nàbà kàmà qala Allahu azza wa gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá tó tóbi jùlọ tó ga jùlọ sọ báyìí pé wa in kuntum junuban tẹ́bá wà nù jẹ́nàbà fatahharu ẹ̀sìn mọ́tótó في سورة المائدة وقال تعالى في سورة النساء أنا سورة النساء يا أيها الذين آمنوا أي الوضد لا تقربوا الصلاة إما الوكر وما قصمانوا وأنتم سقارى تباتم فقبر تباتم فقع تباتم تباتم جريبيوي أتي تباتم متيو حتى تعلموا ما تقولون تأتي ما من تهوي ولا جنوبا امل كيرو تباوا جنبا الا عابر السبيل كبدا كان قدامنا تنكو حتى تكتسلوا تفوي انتو صلي يعني وقال النبي صلى الله عليه وسلم بشرط بايك اذا جلس بين شعبها الاربعه ثم جهدها فقد وجب القصر اذا انتي يبقى اسمه tí ẹsẹ̀ rẹ̀ mẹ́rin ẹsẹ̀ ní ìgbàjẹ́ mẹ́rin ọwọ́ náà kára wọn dẹ̀ ní ó di ọ̀nà yà kí ìyàwó ènìyàn wọ́n in lam yẹnzẹ̀ kó làbí ìmọ̀ ní ìyọ̀ jáde ó di ọ̀nà yà kí wọ́n wẹ̀ yàní kì náà ìsúnmọ́ ọkùnrin àtúbẹ̀rẹ̀ nìyẹn muttafaqu وسألت أم سلمة الأنصارية رضي الله عنها فقالت مما وأم سلمة الأنصارية أبي لود شلون سبعك يا رسول الله يود شلون إن الله لا يستحي من الحق ولو باكت جود على المرأة من قتل إذا هي تعملت سيدي يومين كبير يوي تبالا لا يكوكو اسمه قال نعم علمني بين لولي نقول إذا هي رأت الماء تبجل لاري تبجل لاري ودي وراء قوي متفق عليه على صحته إلينا حديث بتعملني والعديد في ذلك كثيرا أما حديث وان قيلي فوق ودي والله ولي التوفيق ولو باقف وازك ونجي دادا wa السلام salam dìnnà ẹ́ kò sí ìdíkọ́ rẹ̀ èyí bá lálàá tí òjò bí kẹkàlá kò sí ìdíkọ́ rẹ̀ èyí wọn lálàá ó wá rí ẹnìmẹ̀lì dẹ̀dẹ̀ nìkọ́ rẹ̀ bọ́ọ̀dì ẹ̀ lálàá pé ọkàn ronú ni àbí ó ṣàáwà ni ọmọ ẹ̀ lálàá كيفية الغسل من الحيض والجنابة بول عتوي وخيدة كوسو عتي جنابة قال 225 مرأة تسأل عن كيفية الغسل من الحيض ومن الجنابة obìnrin nǹkan béèrè ń pa àti máa wẹ̀wẹ̀ jẹ́nẹ́ haidọ̀ oṣù àti jẹ́nẹ́bà pẹ̀lú àwọn ìgbàlódé tàlónìsì ẹbí ṣáwà ẹgẹ́ bí kílíndẹ̀tì bá fi ẹ̀ oṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ الجواب ده اولا الا قم المرأة تستنجي من عيدها ونفاسها

ويغسل كل منهما ما حول الفرج من آثار الدم وغيره àti ọkùnrin àti obìnrin wọ́n fọ gbogbo tó wà lájú ẹgbẹ̀ẹ̀gbẹ́ ojú ara wọn ojú ara wọn àti gbogbo tó wà lẹ́gbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ ni àbí nǹkan míì ni wọ́n fọ gbogbo lọ sí ẹnu súnmọ́ ẹ̀tẹ̀ wọ́n dá kólómìnì ó máa wòdó àwòólì sọ̀láàdà aid wọn ni fáàgì ọjọ́rò lẹ́yìn náà wọ́n á ti àlùwàlá ìlú àlùwàlá tí ẹ ni نفاق ني جلباني توجع وضوء الصلاة يسأل ولا يلوال ولا تيرون ثم بعد ذلك يفيد الماء على رأسه ثلاث مرات لأنه يوعد دومي سوري لوري رمبلا متى ثم على بدنه على شقة الأيمن لأنه يوعد دومي سارة أكبر وتنيكم وفونا ثم ايسر لينا اكبه العافية ثم يكمل القصر لي كيف هذه هي سنة اليه سنة وهذا هو الافضل ونجب دولة وإن صب الماء على بدني مرة واحدة تبقى من على عليك أنا وعلى عليك أنا كفى وعجزع ذلك في قصد من الجنابة قلت قلت ستفون ìwẹ̀ jẹ́nàbà wọ̀lá haid wọ̀n nìfà àti fún haid àti nìfà nígbàtí ó ti fọ́ gbogbo àwọn ẹ̀gbin ara rẹ̀ kó nìyẹn o wọ́n yẹ sáàbù mara a fi gásìlẹ̀ haid wọ̀n nìfà àti yẹ̀kẹ́sẹ̀ bí máyẹ̀ wọ̀ sídìr ó dẹ̀ dáa fún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ haid kó lo sídìr kún omi yẹn hada owó la afdalu eléyìí ló fi dáa jùlọ amma junub amma janaba fala ya tajo lè sídìr lè والماء يقوم من كنتم سواء كان اكتساله من صبور او من دشك وبعد تقولوا شاواني ابي lórí àwọn báàfù jẹ́ ma fi wẹ̀ rẹ̀ àwọn obìnrin gúrù fàmí ní yàrá nínú ìlàkà eh, ìdílé láti inú báàfù ńlá àbínú swimming pool àwọn mìíràn àbínú abọ́ ńlá أو غير ذلك كله جائز والحمد لله بقولي أبامو وقالوا أبا قفوا أتكم قال تفلوا أبا وعليكم السلام دلله ọlọ́run ló fẹ́ sọ fún yín sí tẹ̀tìlẹ́k ọlọ́run ló fẹ́ sọ fún yín níbẹ̀ ní ọlọ́run ló fẹ́ sọ fún yín bá paraba rẹ̀ rí pé ó mú wa tẹ̀tìlẹ́k náàm náàm. Hmm. láàbùnì àwọn màlìkí ànù tí ìbá ti bẹ́ẹ̀ náà kò sáburú bẹ̀ àmọ́yẹ̀ ó sàlọ̀ láyé dílẹ̀ pàápàá jùlọ àwọn afọ́ àlọ́bà kọ́ àtọ́lẹ̀sàn rẹ̀ máa ṣe fásitì wáwọn ẹ̀wọ̀n ayẹ́ máa bá àsìkò wọn mú àsìkò fi wọ́n ni pé tí ẹ̀ bá fọ ẹsẹ̀ tó bá tó ń gbomi sára ìyẹ̀pẹ̀ nígbà pé kẹ̀kẹ́ bá fúùmù tí wọ́n kéde pé bí ìdá cement àtà ìdá yẹ̀pọ̀ tó tàbí ẹsẹ̀ yẹn ó di tó kúkú fi nígbà tó yẹ wá dá mìíràn tí ò ní dàmí sára yẹn ní kókó fọ́ tó fọ ẹsẹ̀ yẹn tó kò sí pé ọ̀sẹ̀ tó fọ ẹsẹ̀ yẹn ó di bọ̀ ní ìsìn ilé rẹ̀ mí nǹkan ó dájú ẹ̀ àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni bó ọlọ́run mú sáà fọ́nà yìí wa ẹni lọ sí àjà fún abdulrahman ẹ̀yà amúrakẹ́ lọ sí àjì wọ́lọ́wọ́ múlà sí rọrùn bá dé iléèwẹ̀ míì ní Saudi Arabia pàápàá jùlọ ní haram ẹ̀yà wọ́n tó sùn lọ ní àwọn yóò sùn lọ wọ́n tún ọ̀pẹ́ náà bá sùn máa tí wọ́n máa jí àwọn ẹlẹ́mẹ̀wá inú tọ́lẹ̀tì wọ́n lọ bí iléèwẹ̀ wọ́n máa sùn lọ lọ yẹpẹtẹ tí gbogbo ẹni ẹ̀ lè gbóhùn ó di ebó ti lọ nìyẹn ọlọ́mọdé àtọ̀rẹ̀ yìí wa àti dúdú àdúrẹ́báwá pátẹ́jì náà mọ̀ ó kéré pẹ́nu léwẹ̀ ó ní kí sọ pé mẹ́sàn pé léwẹ̀ kéré pẹ́nu léwẹ̀ pátẹ́jì léwẹ̀ gbogbo gbogbo ara léwẹ̀ lẹ́ni àfá zubairu àbí kílì àfá ìwé ó díye ọlọ́bọ̀dá àfọ̀rọ̀ yìí wa ọlọ́ọ̀sán wa wa alaikum salaam àmdìlá náà àti àgbé kéèyàn gbèsè mẹsẹ mẹ́ta lọ dáa jùlọ afdal àmọ́ nígbà tẹ̀mí sára lẹ́ẹ̀kan náà ó ṣe déédéé ìwẹ̀ ẹ̀ ṣe déédéé ó di bẹ́ẹ̀ omi ọ̀pọ̀ omi tó wá dàtara yẹn lẹ́ẹ̀kan náà mélòó ni ọ̀ràn yẹn wẹ̀ abdulbaki tó lè sọ fún wa mélòó ni fara ilé sọlá gọ́sù mélòó ni abdulkoyom ọ̀ranyàn àwẹ̀ abáà kí ló kọ rẹ̀ ishaq ishaq ishaq ishaq ishaq ibn ibrahim mílò ní ọ̀ranyàn àwẹ̀ mẹ́rin thank you very much kí ló wà ń bẹ̀rù sí ẹ̀dẹ̀lẹ̀ kàbíní àníyà náà àdẹ́lùkù náà àti àmìm náà ó ti ẹ̀tí báyìí ti gba mẹ́ta lọ́nu mẹ́rin ó márùn-ún ìbéèrè márùn ni mo gba mẹ́rin nù márùn-ún ahán percent lọ gbà ó naam lọ́wọ́ isaac bọ́ọ̀lù jẹ́ abẹ́rẹ́ kiri ahán alfawro kó sí tẹ̀lé ra wọ́n tẹ̀lé tẹ̀lé ó di wà àwọn kan mẹ́rin ti ń jẹ́ ìwẹ̀ nìyẹn ó di wa tí márùn náà làgbé àbí dàrí mẹ́rin ní nǹkan wẹ̀ máa dá kàrún yẹn ni mo rí pé kí mélòó ni ọ̀rọ̀ yẹn wẹ̀ lójú náà wọ́n wá ní mẹ́rin ni mẹ́rin yẹn aláwọ̀ kọ́lá ni àníyàn kí ẹ̀rá nìyàn ẹlẹ́ẹ̀kejì òun ni àdẹ́kù kí ẹ̀fọ́ gbó kí gbó afáà lọ́nà màlìkíyà ni ẹ gbé lọ́dọ̀ àwọn afa mi kejì ọ̀rọ̀ yẹn ni ó wa naam lẹ́yìn alùpùpù kí ti lẹ́ra kí ẹ̀ pọ̀ kẹta ọwọ́ jáde wá bá yàwó ẹ̀dá pé alájà báwo ni o gẹ́gẹ́ o àwọ̀fọ́fọ́ ẹ̀kọ́ wẹ̀ẹ́rẹ̀ kẹlẹ̀ ó dí wa lẹ́yìn náà àdẹ́lùkù kọ̀bọ̀ọ̀gbọ̀ àtàmìmù kó mi ẹ̀yẹ kárí gbogbo ara ẹgbẹ́ ibo mi ń bẹ̀rẹ̀ ara sọ pé o lè ráyè gbó owó ọ̀rọ̀ òdè díbẹ̀ àbíbẹ̀ kọ́ ni ní táwọn afáàlì sọ pé kìí ṣe ọ̀rọ̀ yẹn nígbà ìpọ̀pọ̀ gbogbo wa àmọ́kẹ́jẹ́ kó mi kárí gbogbo ẹ̀ ó dí wa ọlọ́mọdé àfọ̀rọ̀ تدليك إفواب جسمي بيد أثناء الاكتسال من الجنابة إفواب وراء تدليك الجسم جسمي إفواب وراء بيد بلوه أثناء الاكتسال ما دي ما هو من الجنابة أيها الجنابة كل نمبر 226 كويس سؤال من ألف حمزة وواء خبر السعودية أنا السعودية بيري بيري تقول عربنا يمرك لا بد من تدليك الجسم كلها بيجد أنك فوق بدوانا أثناء الاكتسام من الإباء وجلبها أو يكفي صب الماء فقط ما تبقى بسارة عليك أنا ما تبقى بسارة أتكاري أبابو مصطفى تقول بيرين يا أبي أبابو داون الجواب يكفي صب الماء وإكتسام سباغ على على البدن من قتل الجنابة ولا حيد والنفاس لعموم الآية آية ولا أحاديث في ذلك في صب الماء أطلق مثالا وإستاجها كالب بوارا كده كالب بوارا أدي على البدن لوريارا في قتل الجنابة وجنبه ليوميو ولا حيد عتي حيدانيو والنفاس عتي النفاس ní omomil aya fún aya tó wáyé pé ẹwẹ̀ wọ́n àdísì fi àtàwọn àdísì wọ́n parí wọ́n láwọlé tòfik ó di wà ìyẹn jẹ́ bàlá ó wá lọ sí swimming pool àbọ́ lọ sí ríwá Kaduna ó wá bẹ́ẹ̀lù pẹ̀lú àníyàn pọ̀ fẹ́wọ̀ jẹ́ lẹ́bà ó wá bẹ́ẹ̀lù ó wá wẹ̀rẹ̀ àjíbẹ̀ àbọ́sẹ̀jì kòjó jáde ó di yé bó ti lọ nìyí nítorí àwọn tó wá ní delk ọ̀nà èèyàn ní ọlọ́kọ̀ sọ̀rọ̀ lẹ́sẹ̀ wọ́n ní gátùlù ni èdè ilẹ̀ gátùlù òfin ní kọ́kọ́ fọwọ́ gbó ó di èyí tí ẹ̀ bá lè wẹ̀ lódò ní ìsìn yóò bá gan kí lápè ọwẹ́ náà ni tó lédè náà ni gátùlù náà náà sí òyìn tí wọ́n ní tí ẹ̀ bá lódò níbẹ̀ tó bá jáde ó di yé gbọ́dé lọ nìyẹn wọ̀lá tó nǹkan ẹ̀rọ rọrùn púpọ̀ tẹ́lọ̀ bá ní ká máa tẹ̀lé súnà níbi tẹ́lẹ̀ ó di yé wa ọlọ́mọdé àfẹ́fẹ́ yé wa òsíláàdì mi gan gbé gbà mò ń sọ ọ̀rọ̀ yìí ní à ah, gásùmù wọn pè òkéde másùmù wọn pè ó ní tẹ́bà gbá bọ́ọ̀lù fútbọ́ọ̀lù àlàfáà kéde irú àlájí tẹ́bà bọ́ọ̀lù gbá ọ̀ fútbọ́ọ̀lù àlàfáà mú tàbá dé èdè èdò tàbá gbẹ́sẹ̀ wá sí pọ́ọ̀lù bá ìta níbi sí láì fọwọ́ gbó kíkàtẹ́ ò fọ ẹsẹ̀ wa so gásùlù bí ìwẹ̀ náà ni ó di wà wallahu ta'ala alam naam wa alaikum assalam wa ó nígbà mi mùsùlùmí lè má dẹ̀yìn bẹ́ẹ̀ lè fi ẹ̀yìn rẹ̀ tó fi ra ara ẹ̀. ìjẹ̀nà. àkọ́kọ́ nù àbí kó mú aṣọ kó aṣọ gbogbo. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀rẹ̀ yẹn lè ṣe. àbí kó wáyàwó rẹ̀. àbí kí ni. kó wáyàwó rẹ̀ kó máa fún wa bẹ́ẹ̀. kò sáà burú mbẹ gbogbo ẹ̀sẹ̀ dédé gbogbo ẹ̀sẹ̀ dédé. ẹ̀yìn alájùgbà bí wọ́n ṣe láìsí ẹsẹ́ jóní abẹ́ ẹsẹ́ jóní ẹsọ fún mi ní ó ní ayéjọ́ nìkan kọ́ alájà bá mi fò bá mi gbọ́ ẹ̀yìn kò sí tó burú mbẹ̀ abóburú ni brother abdulrahman náà ṣe o ọkùnrin àbúrú bẹ́ẹ̀ mẹ́rin olùdíjà rẹ̀ eléyìí wọ́n pe nóòrò alanóòrò ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ nù ẹgbẹ́ lónìí nǹkan rẹ̀ ìsìlámù máa yá igbó jù anabi muhammad nígbà táwọn tálíkàlọ̀ lè bá tí yá rasulọ̀ záhàbá alọ́dúnfòrò bìlẹ̀ ojú ọ̀rọ̀ àwọn olóhùn wọ́n ti kó ogun lálálọ́ tẹ́wà oní aláhọ̀ ọ̀nà bí okùn bí máa fa aw kama qala rasul ó ní fún yín ròyìn jẹba ṣe dẹ́ba wọn wọn ni bala ya rasulullah ó ní tasbih sadaka ni takbir sadaka ni tó inú rajul ala adabati dá sadaka ọ̀fẹ́ bí di ahadikum lè mura àti díẹ̀ bá súnmọ́ ìyàwó ẹ̀ wọ́n ni ya rasulullah èyàn gbádùn ara rẹ̀ ó ti máa jẹ́ sadaka àti máa gbẹ́gbẹ́ àná níbi tó bá lò sí orí àrámù sápẹ́ ìyàwó ìyàwó lọ́rọ̀ yọjú wò nílé rẹ̀ ẹ̀sẹ̀ kọ́ ni àbí kò bí ó ti ẹ̀rọ lù àbí ọ̀làjì gbólóhùn gbogbo ọ̀nù yẹn ẹ̀rọ pẹ́ ìlẹ́ni gbólóhùn yẹn lọ àbí máa bèèrè lọ́wọ́ yìí ẹ̀yìn ìlẹ́ni gbólóhùn yẹn yìí rò fún mi gbọ́nà ìkẹ́nu máa ti rí àbẹ̀ǹdẹ́ lórí ó ti yé bọ́ra abẹ́ ra Abdulrasheed ẹ̀yìn náà rẹ̀ pé ẹ̀yìn bèèrè ẹni tí wọ́n gbá jáde fọwọ́ gbó lẹ́yìn tó bá ti rọ́ọ̀lù ńkọ́ ọ́nú léwẹ̀ ó lóní nǹkan rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam oun tọkùnrin bá lọ fẹ́ súnmọ́ ìyàwó lẹ́yìn ọwọ́ ààyè tó wà láàrin ẹ̀fìtẹ́mà dúkò lórí ìrànkúmí kọmọkọ̀pù ó di ọgọlọ́gbọ́n fẹ́ fún ìyàwó láàrin ọwọ́ space tó wà láàrin ẹ̀yìn ìrànkúmí kọmọkọ̀pù wọn ní iléèwé tó tóbi tó bá wọn ó di abábẹ̀rẹ̀ sí ibi máa rọ́ọ̀lù ọlọ́ọ̀lọ́kọ̀ ti ẹ bẹ́ẹ̀ ìwọ lọ nìkan rẹ ó mọ̀ gbàládà ní ọlọ́ọ̀bà lọ́pọ̀ ti ẹ bẹ́ẹ̀ náà kí láàrin ọjà rẹ̀ àti dáhùn bèèrè kàbírù jọrọ̀ náà kòrójùn mazí la yóò jẹ́bùl gọ́s tí mazí àtọ̀rì kí wọ́n gbé mazí tó bá jáde àbí wọ́dẹ̀ tó bá jáde lára èèyàn iléyìn kí fa kìíṣọ̀rọ̀ ẹ̀kí ẹ̀wẹ̀ question 227 alùkòrójùn mazí yóò jẹ́bùl gọ́s tó sí ọ̀rọ̀ èèyàn ní tí ẹ bá kí ẹ̀wẹ̀ tí ẹ jẹ́ yóò wọ́dẹ̀ خروج المضي لا يجب عليه كيف ايوه ولكن يجب الوجوب بعد غسل الذكر والانثيين اما تي اودي اوران كان fọ ojú ara àti kórópọ̀ méjèèjì ló pè ní ohun tí yé ní ó di ọ̀nà àkíyàn tẹ́lọ̀ ọ̀la ó di ìdá aráàdá ayùsọ́lẹ̀ àwòyẹ̀ túfò àwòyẹ̀ mùsùlùmí tó bá fẹ́ kírun àbọ̀fẹ́ gbáwẹ̀ àbíọ́fẹ́ ti tọwáfẹ́ olúwa بضيف وقف قرآن لأن النبي صلى الله عليه وسلم لما سئل عن ذلك قال في وضوء يوم الأمر صلى الله عليه وذي أريدنا لكي يسأل والله وأمر بما أصابه ذلك أن يغسل ذكري وأنثيي كفى أجواراره كل فقرق مربيج وإنما الذي يجب الكسر هو المني ما فاعله تجعل درعيه òun náà ni màní ìdá kálájà dáfà án lè lọ́dọ̀ tó jáde kó àbùsù pé ẹ̀ka jáde ló ní pé pé ṣáwà lè lọ́dà pé ìgbádùn lọ gbádùn ẹni kábọ̀ ìyàwó ẹ̀kọ́ ọkàn àbọ̀ pẹ́ẹ̀gì rẹ̀ àbí pẹ́ẹ̀gì ẹ̀dọ̀ fún kéṣì nàbí ọpẹ́ẹ̀gì rẹ̀ àbọ̀ kéṣì rẹ̀ gbogbo ẹ̀ wájú yìí àwòrán afẹ́rò báadà yẹ́kùlá àbẹ́yẹn kan rí àpẹẹrẹ bẹ́ẹ̀ búra sátà níbẹ̀rẹ̀ kan ni èyí kan rí àpẹẹrẹ màní ìlànà yẹn mọ́tí yẹn jí من النوم ليلا أو نهارا بطني أبطني أدي والله تعالى أعلم وعليكم السلام hmm. Alọ́lá àti na malikiya ni malikiya ni masoba malikiya ni masoba sọ ni inu fàdá ẹlù fún ni jẹkìlílì máa ní púpọ̀ tó gbogbo ara ó di èyí gbọ́dọ̀ lómi lòkùrò tí tó bá lómi lòkùrò lójú kò yọ ọmọ ẹgbẹ́ ọgbọ́dọ̀ lómi lòkùrò eléyìí fi wà pé ń gba ẹkọ́nọ́mì tó wà ní ṣẹ̀rí àyè kó mi ó jọba nímọ̀ náà nàkúnà wọ́n sọ pé bí ẹnìkan ní béèrè béèrè jọkàn lọ́ọ̀ mi ìbéèrè yẹn máa pamílẹ̀ rìn gan ó ní amir abdullah ẹni ká má sòkò èèyàn ni olówó lọ́wọ́ gan ọtọ́jú rẹ ọtọ́jú bàbẹ́ ọtọ́jú wọn gan kò sí tí wọ́n fẹ́ tí wọ́n rí wọ́n fẹ́ tí wọ́n rí wọ́n á dàgbà 80 90 wọ́n á tẹ́láìsì ọwá nù gbọ́lọ́ ọlọ́run tó wọ́n gbá wájú àwọn òbí òun ọwá pènà ọwá pènà ọwá gbẹgbẹgbẹ ọwá gbẹgbẹgbẹ sí ìnàgbọ́lọ́mù níbẹ̀ kí lọ́ba nìyáhàn ẹni tí ó bá yẹ kó bí nìyáhàn àbí tí ó àrọ̀ yẹn lè dé táwọn yẹn mú simple ẹwú orin lẹ́nu wọ́n wọ́n yóò mú alkiyama yóò máa gbóná máa láyé sùnmà fún ma yóò máa gbóná láyé máa sùnmà fún ma so it's not a small thing táwọn yẹn máa ń pè pé àti ìsọ̀tán àìsọ̀tán gbangba nígbà láwọn yẹn pé àti mú lè ju pé òkèlè kọ̀ọ̀kan ògúnná kọ̀ọ̀kan èyí ti máa bí wọn nínú ànábì bẹ́ẹ̀ àná ìlànà yẹtò ẹni bá ń ṣe nìyá àti máa ń gbẹ̀yìn òkú jẹ́ tí máa ń ṣe ìnáwó lẹ́yìn òkú tí máa ń pariwo lẹ́yìn òkú tí ọ̀rọ̀ àtúntà wọ́n rò ẹ̀kọ́ iná fún ní pẹ̀lẹ́ àmà yóò máa gbọ́dọ̀ máa láyé máa fún mara yóò máa gbọ́dọ̀ máa láyé máa fún mara ẹ wo irú punishment yìí tàbí màá fẹ́ sọ lóde màá nípa káyì tí èsì ọ̀fẹ́ lè jù báyìí ẹni ọ̀fẹ́ lè jù báyìí kọ́lẹ́jù

ó dá sí lóòótọ́ o. ẹ̀rọ ibi tí ó ṣètò ní ètèlé gbogbo eléyìí àtọ̀tọ̀ ọjọ́ ìjọ kẹta lásọ̀ yẹn o kò ní kó má ṣèjọ́ mẹ́jọ kó sì má lòlú àmàlà ó di ọlọ́ọ̀bà kó sàánù wà lè ìfẹ́ ẹnu ní agbára bẹ́ẹ̀ni ọlọ́ọ̀bà kó kò ízì kò ízì wà lẹ́kùn sẹ́lẹ̀mìlà náà yọ̀wẹ̀ jáde màníyàn ló fàwẹ̀ màníyàn gẹ̀rọ rẹ̀ òun gẹ̀gẹ̀rọ kọ́lẹ̀ pípa màníyàn báyìí nísì mani yìí yẹ ẹ̀rọ a ọwọ́ àgbàgbé ọwọ́ ń kírun lọ ọwọ́ ni tó sì máa wẹ̀ àmọ́ ọmọ yíyọ láàrin ni kọ́ ni àbí gbẹ ni kọ́ kọ́ lé fọ́nù àwọn ẹgbẹ́ máa ń ara ọ̀ kọ́ kọ́ yẹn rẹ̀ ní ẹ̀gbẹ́ lẹ́pà ẹmú nǹkan tó lè اكتسل من الجنابة وظهر منه شيء من المني هل يجب عليه إعادة يا ìyẹ́wẹ̀ jẹ́lẹ́bà ó ní jẹ́lẹ́bà lọ́wọ́ wẹ̀ tó jáde lẹ́yìn bí bí lára wọn sọ́nà ẹ̀kọ́ bùrọ̀ tó pẹ̀lú ẹ̀wẹ̀ sa ilẹ̀ tó tẹ̀kọ́ olóbìnrin ló béèrè béèrè náà ìjà tẹ́sẹ̀ láti bí jẹ́nàbà tó bá gbẹ̀wẹ̀ jẹ́nàbà wọ́n tẹ́bà bí kòrò jí mẹ́ni ọwọ́ tó wá fura pé àtọ́jáde lára wọn lójú ara wọn ṣé omi ẹ̀ sọ́jọ́nà ẹnìkan ló tún ẹ̀wẹ̀ aljawab ìdáhùn láyéjìmọ̀ aláìkè aládùn gọ́ọ̀sù kéjọ́ ọ̀nà ẹnìkan ló wẹ̀ máa dé àmà kátàlá gọ́ọ̀sù ló ti wẹ̀ fa'ára mani èyí láàkí mọ́tàlá mani ló jáde ẹ̀sán ní látàlá kéjì kankan lẹ́nà òkàrà jẹ́ bí dúlì ṣáwa títí láti ṣáwa wà hukumu hukumul gbọ́dọ̀ sí àlùwàlá a máa gátùlù wà ní àmọ́ èyí tó ń jẹ́ ọ̀rọ̀ ìmọ̀ ìyá wẹ̀ kàkà àdéhìtà ó ó ti wẹ̀ yẹn wàhálà rájùlù láwọ̀ tẹ́tẹ́lá súnmọ̀ gàkàrà jamilu ó وهكذا رجل بين لكل إذا قصر ثم خرج منه من بعد ذلك بدل لاره فهذا كالبول بيتوني لا يجب الغسل ما دام ناسيا من دماء لما يقول kèrèkó tó tọ̀rọ̀ ìṣòro ṣe jìmá mi ni àtàbẹ̀ kí wọ́n pé eléyìí jẹ́ tó sàjá jìmá aláàkọ́lọ́kọ́ tẹ náà ni kèrèkó tó pè mí ni a máa yẹ haraja mi ní ṣáàwá tí mo jẹ̀dí ìdá àmọ́ wọ́n tó jáde léwẹ̀ tàbí jẹ́ búra bẹ̀rẹ̀ sí ìbéèrè búra bẹ̀rẹ̀ sí lọ́wọ́ mẹ́rin ọwọ́ tẹ̀lé tó bá ní kí àwọn bọ̀ fi para kọ́ra ẹ̀sùn ó lè ní ẹ̀mẹ̀rí ìbẹ́jáde bí sábà bí mọ̀lá mọ́ta kó bèrè fọ́ kàn án ọdẹ àwọn takbir abókìsì ìyàwó ẹ̀mọ́ tó jáde tí ń léwẹ̀ ọba jáde àwọn náà wí dáàlì kàmí asibábi ìsáàrì ṣáwà ní gbogbo àwọn sábà tó ìfà ṣáwà ààlà mani jẹ̀dẹ̀ yóò débò gáàsì ọdíwà ìbéèrè yìí ó bẹ̀rẹ̀ ìdáhùn yìí àmọ́ ẹ̀kọ́ ti wẹ̀ ibi ẹ̀dá dáàmà ó ti wẹ̀ èyí jẹ́ ìwé yẹn kiri pọ́ wẹ̀wẹ̀ kankan wọ́n kàn náà nìyàn ní ìjáde mẹ́ àdíṣẹ́ eléyìí tí òfin ní eléyìí náà kò sí àwà ọkàjókòó náà lèyí lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ yàrá jì from experience mo gbọ́n gbé lọ́wọ́ yìí ẹgbẹ́ ní experience nípa rẹ̀ gbogbo yẹn lọ ẹ̀nà lóbra mùsọ́bà lè máa yàrí ẹ̀bá àbú mùsọ́bà lè máa yàrí fún mi bẹ̀rẹ̀ pé ó di eléyìí ti wẹ̀wẹ̀ which means tó jáde lára rẹ̀ yẹn kìí ṣe tuntun ni àmọ́ ìjẹ́ ìwé tuntun ni kò tí kò wẹ́wẹ́ fún kẹ̀kẹ́ tẹ́lẹ̀ ẹ̀hẹ́n so ó ní bó ṣe yọ nìyẹn wọlá ó ta àdó báyìí صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته